ìlànà ọba àwọn ní ọ̀rọ̀ bá aṣọ jẹ́ òmìnira nìkan lọ́mà Ànáàrù kan dára tó lé àádá jù ayé àhàdó, ìdáàrù tó lè bàrà yóò ńlá jẹ́ ẹ̀kọ̀dá tí ó yẹ dáàrù jẹ́ bàrà yóò ńlá ṣe ọ̀kọ̀dá tí ó rí. Láwọ́ àwọ́ àwọ́ àwọ́ Ohun tó fa àti ní àwò fi a ti lọ ni pé wálímúnì lónà. Wọ́n àyín fi dára o, ó lè pé wálímúnì ní nàná, ó lè jẹ́ wálímúnì lónà. Ndí ọba fi mú kọ́ jẹ́ wálímúnì ní nà yóò nítorí. Ohun lọ́pàá tó fi jẹ́ pé nígbà tí Umaru ń bẹ ọlọ́run bá ní kẹ́rùmọ́rù lárúbáwọ̀ oko kan wá ọlọ́run fẹ́ ṣe ìsìláàmù ọlọ́run sì fẹ́ wọn fò umaru wá yẹn nìkan pé kọ́ fò nígbà wá ń ka lọ tọ́wá dé tọ́ọ́bà ní ẹlẹ́ẹ̀kẹta.

ìyọ̀ǹda ti dé látọ̀dọ̀ ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ ìyọ̀ǹda náà ó dẹ́gbẹ́ sí gbogbo ayé níjọ ayìlá ó ní pé dájúdájú ọlọ́run ti yọ ọwọ́ yọṣẹ̀ kúrò kò bá àwọn ọ̀sẹ̀ bọ́ sàṣepọ̀ maa. òjíṣẹ́ náà yọ ọwọ́ rẹ̀ ọyọ ẹsẹ̀ rẹ̀ láti bá àwọn ọ̀sẹ̀ bọ́ sàṣepọ̀. ṣùgbọ́n lọ́dọ́wọ́ òun wá ń kà lọ àfáà tí wọ́n ní kọ́ ka kòránù kò lárúbáwá. tọ́bọ́ wá ń kà lọ ọwọ́ wá débi hún. وجعلنا من الله ورسوله إلى الناس يوم الحج الأكبر أن الله ọlọ́run bá rí òun nínú ẹni mùṣírìkí náà ọlọ́run yọ ọwọ́ yọ fẹ́ kúò ọba ọsẹ ọ̀sẹ̀ bọ́ ṣàṣepọ̀ mọ́ ọ̀sẹ̀ gbọdọ wà náà tàwáàfù àti sẹ́lẹ̀ ìwọ̀ kí wọ́n wọ mọ́sálásí adì ọwọ́ adébí wẹ́rọ̀ sùn nìyí ọwọ ní ẹni tí ń tí ń fún òun ju òun tí lọ ó ní dákùn tó bá ń pẹ àárín ọ̀nà ó

bọ́ọ̀ ló ti yá tó fi nọ pé ọlọ́run ọlọ́ẹ̀gbọ́n tí wọ́n kà fóun ni wípé ọlọ́run ọba ánàlá àbàrí húnmínà ní mùsùlùmí wọ́rọ̀ súlì àà gbọ́rùn ní wá ṣé ń tọ́ ọkà fún un ṣé ń tí ń bẹ́ẹ̀ lọ́ka láti wákàtí lọ gbogbo ọgbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ nípa náà ẹnu ẹ̀kọ́ tí wọ́n fẹ́ mọ̀ ní òkú tó máa ka Kùránì ọlọ́run lọ́mọ àpọ̀ ó ti ẹ̀ṣẹ̀ díẹ̀ díẹ̀ ó rìn nípa rẹ̀ òun náà làwa wárọ̀ sùúlù ń bẹ òun wá pè ní wárọ̀ sùúlù kẹ́sìrọ̀ tí ó wọ òun lọ́bà tí mà jẹ ibi dáa ti wá lọ ni pé olúwa ní àmánà sùúlù. bímọ ń sílọ ilé ìní rọ́bì yìí wálé mọ́mìnúnà mọ́mìnúnà láwàá pé nà bí wọ́n ṣe kọ́ ni ó fi jẹ́ àtúfà léyìí pé àwọn mọ́mìnì o àwọn náà gbàgbọ́ tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ fún ọ bí ṣe kọ́lá kò náà tani wíwú wà ló ánìlìmọ̀lọ́fì léyìí wọ́n ní wíwọ́ wọ́ tí wọ́n tọ́ jẹ́ kù lóòó gbogbo wọn ànúwínù tí wọ́n fún ní wọ́sàlì méjì yẹn ó jẹ́ ìwà lóòó á nílè mọ̀lọ́ọ̀fì lé nípa pé ààfi ti nǹkan kan níṣẹ́ mọ̀lọ́ọ̀fù kankan ni gbogbo wọn ni wọ́n gbàgbọ́ ámánà bíláyì wọ́n gbọ́ lọ́rùn ọba gbọ́ lódodo wọ́n mọ̀ láyì wákùtúbìhí wọ́n gba àwọn tírà ọlọ́run wọ́n gbàgbọ́ bìlìjámùì tá a bá kó gbogbo ẹ̀ gbogbo ẹ̀ náà gbàgbọ́ wàlẹ̀ bá a sì mú lọ́kọ̀ọ̀kan gbogbo ẹ̀ náà ni wọ́n gbàgbọ́ láwọn ẹni ọlọ́run wọ́n bákan náà wọ́n gba àwọn òjíṣẹ́ rẹ̀ gbọ́ yàkú àwọn ẹni ọlọ́run ohun tí wọ́n máa sọ ni pé lẹ́nu fàríkù lẹ́nu ààdì ìrìnrìnsólìfì àwọn ọ̀yẹ́ ẹnì kankan sọ́tọ̀ o nínú àwọn òjíṣẹ́ ọlọ́run gbogbo wọn làwọn gbàgbọ́ o ọ̀nà mẹ́nà bìbáálí a se pe kan la gbàgbọ́ wa se kèfèrí sí apá kan rárá lẹ́nu fàríkù a àmìrẹ́bà alálìyàwó dùwà nàṣàrà gẹ́gẹ́ bá àwọn Yahudi àti nàṣàrà bí ẹ́ ṣe ṣe lórí yá àwọn Yahudi àti nàṣàrà bákà bàbá náà kẹyìn kankan aya òjíṣẹ́ kan sọ́tọ̀ gbogbo wọn lágbàgbọ́ agbọ́násírù wa ń ṣàlàyé pé gẹ́gẹ́ báwọn Yàhúdí bí wọn àti Mẹ̀sàárá ṣe ṣe tí wọ́n gba apá kan gbọ́ wọ́n tún wọ́n ṣe kèbè ní sápá kan pàápàá tí wọ́n bá tẹ̀ ń sọ̀rọ̀ àmẹ́rin Sùlẹ̀mọ́ náà létí àwọn Yàhúdí wọ́n pè ní táwọn wí ṣé ìwà ànánìgbà ẹ̀sẹ̀dé ó tún wá ń ka Sùlèmánà kún àwọn òjíṣẹ́ ọlọ́run Sùlèmánà tó rí pé àwọn àlìjànú agbára wọn ní agbára àlìjànú nílò ìkòláǹbáyà dé kòláàmù wá lọ́wọ́ sàfọ̀mọ́ rẹ̀ pé wà mẹ́ka bára wà láàkí náà ọlọ́wọ́ ní sùlẹ̀mánù kò ṣe kèfèrí o àwọn èṣù àwọn ni wọ́n ṣe kèfèrí àwọn sátánù àwọn ni wọ́n fi ìmọ̀ tí ọ̀dá kọ́yàn ibi náà ti lọ ni pé àwa mùsùlùmí gbogbo òjíṣẹ́ ọlọ́run pátá náà la gbàgbọ́ o a gbọ́dọ̀ yan ọ̀kan ní pọ̀sùn nínú wọn o àwọn àtìrọ̀ ọlọ́run tó kọ́ lọ́n sì fún náà àṣẹ tí kì í bá ṣe ọ̀rọ̀ ọlọ́run tó jẹ́ àtọ́já tí wọ́n fi kún náà nìkan la gbàgbọ́ tí kúránù sì ṣe àlàyé ẹ̀ ibi tí ànámì ìsá tó ti sọ pé rọ̀bí wa rọ̀bùkún ọba ní àtọ́bá yín nínú bíbélì wọn wọ́n yí padà wọ́n lọ́wọ́ pé bàbá àwọn àti bàbá yín táwọn ní bàbá wọn ọlọ́run ni wọ́n sọ báwọn irú àwọn ọ̀rọ̀ jákujàku bá àgbàgbọ́ alkùránù ti sàfọ̀ mẹ́ẹ̀ ọlọ́wọ́ níwàkọ́ ló sàmì náà gbogbo àwọn onígbàgbọ́ òdodo ní àpanupọ̀ ní à sọ wípé àwa gbọ́ o káyọ́nà àmọ́ra náà bìí gbogbo ń tọ́lọ ń pa wá láṣẹ rẹ̀ á gbọ́ sàmá ń kọ̀bú ní gbígbà a àsìgbà a sì tẹ̀lé wọ́n àtàánà kódà àtẹ̀lé ọlọ́run ọba gúfúrá nákàrọ̀ bàná wá ilé kàlẹ̀mọ̀ṣì gúfúrá nákàrọ̀ bàná wá ilé kàlẹ̀mọ̀ṣì ìdáríjì rẹ̀ là ń fẹ́ o ọba wa ọ̀dọ̀ ẹlẹ́fàbọ̀ṣẹ́ o àlìmáríjì òbìlì báṣì bẹ̀rẹ̀ láṣẹ̀ ní sígbà bá gbé adìde o yóò gbé adìde o yóò pa wá yóò sì ju wa nígbà wá ṣe ẹ̀ ti gba òdodo òdodo kan tí gbogbo ẹni tí gbárò òrí jáde kú á àwọn èèyàn sagbọn rẹ̀ pé kọ́ mọ́ wáyé wọ́n gbìyànjú bàbá mi sọ wípé àlámútọ́rọ̀ ọ̀nà ni mọ́tà adira àkàmọ́ mọ̀lá alámòyò jíìmì ní mú sóòjà náà ọlọ́bọ̀ òtí ẹ̀rí ni pé ikú adira àkàmọ́ mọ̀lá àwọn tó ṣáájú ikú lé wọn dáa Ọ̀gbọ́lọ́wọ́ kú àwọn tí wọ́n ní ẹ̀jẹ́ fífò. Ọba àdébù. ẹ̀rí ìgbàlú wọ́n lọ́pọ̀ ọgbọ́ ọba àlébù kúrìn ọgbọ́ rẹ̀ ọjọ́ pẹ̀ ọ̀nà ṣé wọ́n wà rọ́mọ̀nà bá ṣe tó kọ́mọ̀nà pẹ̀lú àwọn nínú ẹnìkan kan lọ́wọ́ kó ṣúújà náà hí àwọn tó ní ìyẹ́ tí wọ́n fi fò wà láásùfúrà àtàwọn tó ní họ àtọ́wọ́ ah, pé èèyàn a máa bọ́ lọ́wọ́ kú ni àwọn èèyàn gbìyànjú pọ̀ pàápàá àwọn ọba aláyé kí wọ́n tó jáde nílé ọ̀dọ̀lẹ̀ tí wọ́n èkánú ọ̀dọ̀lẹ̀ tí wọ́n èwọ̀ tí wọ́n èpè rárá síbẹ̀ náà orí àga tí wọ́n bá jókòó sí báyìí ọ̀dọ̀lẹ̀ tí wọ́n rì mọ́lẹ̀ ń bẹ̀ tí wọ́n tó fẹ́ jáde ṣe ọ̀tọ̀ náà kọ́ tó bẹ̀rẹ̀ lábẹ́ ikú iná ìyẹn ń sáfù. láàpá gbọ́ ọlọ́run afẹ́ ń bọ́ sọ́dọ̀ àdánwò wà máa jáde ọlọ́run ikú ni ó fi pa wá o o ó ṣe ń pa àwọn ẹni ọlọ́run nìkan ọ̀pá wa má sì bínú pa má sì fi ara o ah, àdúrà ńlá ni ọlọ́run fi ara o ah, náà máa bẹ lọ́run rẹ̀ a ní pa ogbó. lọ́n là wá bí ogbó ìyẹn lè dàgbà ṣùgbọ́n ogbó abẹ́ ah. ọ ní ọlọ́run àtúbọ̀tán rí ní fún wa o ẹ ajé aka rọ́bà náà rọ́bà náà á sì máa fi ìdí ya àtọ́nùtà wàbílẹ̀ àríyá ti àtọ́nùtà wàbí náà rà lẹ́yìn ààrẹ. sànú wọn náà. bí bá ti wá lọ ó náà ni pé gúfúra mẹ́ka rọ́bà náà wáyé ìbáyìmọ̀sí àforíjì rí ọlọ́run wáyé kàlìmọ̀sí ọ̀dọ̀ rẹ̀ là ń bọ̀ àṣẹrí sí alìmọ̀rì gbé òbìnrin bá sì wọ́n bá gbé àjùjọ ọ̀dọ̀ rẹ̀ là ń bọ̀ ó wọ́n làwọn ẹnu sọ̀lá tí áyá tó kọ́bùlà ha ṣàkálímù nìyọ́nà ní wáṣíwàṣátì wàṣọ́kà léhìmú ánìmọ̀ àásàbá ti dè á mánà sálà tí lọ pariwo ti ẹ̀dọ́ ọkàn nípa ròyìnròyìn tọ́lọ́rọ̀tọ́rọ́ gbogbo ohun tí wọ́n bá ń bẹ lọ́kàn wọn òun rẹ̀ sí káyà yẹn Ah, bẹ́ẹ̀ ni nǹkan bẹ lọ́kàn lọ́run lọ́rọ̀ wọ́n gbélé ilé ilé wa kan lè mọ́ rínú lọ́run ló rínú eh, ẹ̀ sáfi bẹ̀. àní ẹni tí ọ̀rọ̀ mùnàfíkì ọjà ju àníyàn rẹ̀ lọ mùnàfíkì ọ máa wọ̀ níwò kí nǹkan ṣe lókèṣọ́ àgbàjẹ́ ọlọ́kèṣọ́ ọlọ́rọ̀kàn rẹ̀ o ọlọ́rọ̀kàn rẹ̀ o ìwọ́n bẹ́ẹ̀ sì náà àníyàn mọ́mìnì ó sì wà dájọ́ rẹ̀ mẹ́lọ pẹ̀lú mọ́mìnì ọmọ ọmọ ìyá ah, ìpá òṣìṣẹ́ dáadáa fún mi kí n ní ìlọ́wọ́ nínú àníyàn lọ́wọ́ o kò ní ó ní abí ló sí ọ̀kan nínú àwọn ọmọ ṣọ́ọ̀lì ìyàn táǹpẹ̀ ní àìríjẹ àìrímú ó ní erékùsù kan ẹni ọlọ́run wá ń kọjá lọ wá bọ́ sínú yanrìn lẹ́sẹ̀ rẹ̀ wá ń tẹ yanrìn ní mò ní jáde nínú wá ń sọ fọ́nà ń pọ́n lọ àwọn tí ò rí jẹ rímu yìí tó tó bá ti ẹ̀yẹ pé wọ́n sọ gbogbo ẹ̀ bí gàárì wọ́n sọ gbogbo ẹ̀ bí ìrẹsì wọ́n tẹ́nu jẹ èèyàn wá mi hmm? èèyàn pa wọ́n wọ́n sì èèyàn bá wọ́n já kejì tí ó ń bẹ nílùú wọn ọlọ́run sọ fún láwọn ọmọ láwọn ó gbogbo sàárà ṣe lánàá òun ti gbà ó amọ̀lẹ́kà ti kọ́ lẹ wọ́n kọ́ kọ́ kọ́ kọ́ ọlọ́run ni ẹ̀yìn ẹsẹ́ kọ̀ tó wí ẹ̀ ní mọ́díláàdá yóò sì tó ẹ wo yẹ́rin tẹ́ẹ́ pé ẹsẹ̀ ń rí inú ẹ̀ bá lọ bá wọ́n ní ọlọ́run owó ṣe sàárà òun náà ń bẹ lọ́run kó ẹni tí wà áà wọn lọ́nà ń pé ọjà ẹ bá ń bi ọlọ́run bóun ló ń ṣe ṣe ká lè mọ̀ pé ọlọ́run ló o ọlọ́run o fi ọlọ́run náà ń dọ́jà ni ó ti já ní bá ń fún òun ọlọ́run pé ọlọ́run àwọn tí ìrìn bá jà yìí kó o sì sọ gbogbo yẹn rèé ọsọrí nǹkan tẹnu jẹ lóríṣiríṣiríṣiríṣi kí wọ́n wá máa bù ọlọ́run ni gbogbo tẹnu jẹ náà tọ́ sọ̀hún ló ń ti kọ́ ládàá rẹ̀ lẹ́kọ̀ọ́ kó o fi ṣàánú lójú wọn bí yanrìn ṣe pọ̀ tó ó yìí ti dolóríire pàápàá sọ̀rọ̀ pé àníyàn múmi nínú olọ́lọ́wọ́ fi ń sọ fún àrí pé àwọn ẹmọ́mì nínú wá ń sọ fọ́lọ̀ pé ọ̀rọ̀ ètò ti sọ síwájú pé ọmọ ọ̀tá ẹ̀ṣẹ̀ inú ayà náà ni ó náà nípa àwọn láyà mẹ́gbà wípé bá ti lẹ́nu bẹ́ẹ̀ sì fi hàn òun ọlọ́run ó ẹni àwọn bá sì fẹ́ wọn dàrí jù ẹni àwọn bá fẹ́ wọn jẹ yà Ọlọ́run mọ́jẹ̀ wá ń yà ọ̀. Àwọn ẹni ọlọ́run ni wá ń sọ fún ọlọ́run pé غفرانك ربنا وإليك المصير àforíjì rẹ̀ là ẹ̀ là ń bọ̀ ọ̀dọ̀ ń bọ̀ àlùmọ́ríjì òbìnrin bá ha wọ́là mọ́rin sàlátìlẹ̀ ayátù kọ́bùlà ń nínú àlèwásí wàsátì ọ̀ṣọ́kà lè mú alímọ̀ àásàbátùbì ha àwọn múmìnì wọ́n bá wá fi ẹ̀dọ̀ ọkàn wọn wọ́n ké gbàjáde ọlọ́run à bóò ló ṣe fẹ́ ṣe báyìí iṣẹ́ ní tá a tún rò lọ́kàn ó tún fi mọ́ a ọlọ́ni láàrú kàlíkù láàrù náà fún sámi sí àhá ọlọ́nlá àlá tó le tágbára òní ká àlábọ ẹ̀mí kan lọ́rùn àyàfi tí lọ́rùn la fún lálàbọ̀ lọ́rùn sáàhú rẹ̀ ká náà lọ́lọ́run ṣe fún wákàtí márùn nígbà tí ń bọ̀ tẹ́lẹ̀ àwa náà ti mọ̀ pé àádọ́ta wákàtí ó tó di pé ànábì ìwọ ẹni mímọ́ ó sọ fún ọmọ ìyá rẹ̀ ọmọ ìyá rẹ̀ Musa Musa ni àmúlò ń gbélé yìí lọ àwọn ọmọ ọmọlẹ́yìn wọn jájá máa ń ṣáàyè wọ́n lágbára jà àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ lọ wọn ò lágbára tó ohun tó lọ ń gbé fún wọn kò tó láì sí àwọn ò rẹ̀ kánáyì ò tó máa bá ní padà wọ́n fi ń dín àádọ́ta wọ́n ń lé márùn márùn wọ́n ń nụ nígbà márùn anábì musa ó tún ní lọ márùn lójú ọ ah, padà anábì ah, ilé èèyàn lójútì mi ó tó bá lọ́wọ́ lọ wà ọlọ́lọ́wọ̀n ọ̀la nǹkan bọ ẹ̀mí kan lọ́rùn àfintọ́rọ̀ lọ́rùn lágbára ẹ̀ka làhá máa kàṣàbá sí ọlọ́ni ti ẹ̀mí kan ni yọ́ jẹ́ ohun tó ṣe ń ṣẹ́ nínà lè háírì níṣẹ́ rí àìsàn wá bùbù ẹ̀sùn rẹ̀ ni ó jẹ́ tí ó wà lẹ́yà mọ́kìtà onye o ji jìyà rẹ̀ àìwísírùhù ẹrù ẹ̀ṣẹ̀ rẹ̀ òun onye ó wù ọ̀dọ́ yóò sọ àádùn ìdámbí ààjì ẹnìkan ò ní bẹ́ẹ̀nìkan kọba pín nínú ẹ̀ṣẹ̀ a sì ní sí ẹ̀ṣẹ̀ ẹnìkan àní ohun àní sọ pé òun ló ṣe ní máa wọ́n sì wà sátìrì ní lọ́wọ́sùnà nínú nǹkan tí ẹ̀mí rẹ̀ ń ṣe ròyìn lóyìn sí pàkúndú ọlọ́run lọ́wọ́ pàṣẹ aláàánú tó bá fẹ́ kẹ́yàn ọ̀nà téèyàn ò rìn tọwọ́ rẹ̀ ó fi ta ìkẹ́ òun náà ni ó ju ọlọ́run ní ju rẹ̀ ẹnìkan ni nígbà tí àwọn bàbá wa àti ìyá ńlá wa tí wọ́n lọ tí wọ́n dáàbò káàkiri níbọ̀ náà ló ní ibi tí ẹ wílè ọlọ́run ni wà náà lọ́lá múná wàyé ńlá múta ànábì ádámà ó rí àwọn gbólóǹgbà. ọ̀pọ̀lọpọ̀ fún ádámù ní ọ̀bì ìṣẹ̀lẹ̀ náà tó ń bàtà dà léwu iná òwà àtàwà lọ́ọ̀bì. irun yóò wà jẹ́ kó yé wa gan. kọ́ iṣẹ́ iná àwùjọ lẹ́nà wọn tó lójú rí náà wàtálà kọ́ ádámù ní rọ́bì ìkẹni máa ní ìyẹn ni pé bàbá wa dámà ó rí àwọn gbólóhùn kan gbà látọ̀dọ̀ ọlọ́wọ́n ọba rẹ̀ wàtálà kọ́ ádámù ní rọ́bì ìkẹni máa tó sọ́rọ̀ fún wàbálà kọ́ ádámà ní rọ́bìhì kẹlìmà tó ìyá ni pé àwọn gbólóhùn kan ọ wá ọlọ́run sọ́dọ̀ ádámà ádámà ọ̀wà jẹ́mọ̀ fún ilẹ̀ mo bẹ́ wá kọ́ ádámà tí jẹ́mọ̀ fún ilẹ̀ ohun tá a sọ lérẹ̀ ni pé tọ́lọ́n bá fẹ́ tẹ̀dá mọ́nà òun náà ni ó tọ́ sọ́nà tọ́lọ́n bá fẹ́ gbà ìdáríjì ẹnìkan gbólóhùn tí ó wì òun náà ni ó fi màá lọ́lọ́run sọ pé wàkúlú ẹ sọ pé rọ́bà náà ọba wa ò mọ́jẹ̀wá ń yọ̀ tó wa mú ní ìyà ní jẹ́ ìkọ́ọ̀bù ọmọ jẹwa ń yàwó láti wá rí síná ọlọ́run ọba má fi gbẹ́wà mọ́ òbí ní ìkọ́ọ̀bù ìyà ìnà sí iná níbi tá a bá gbàgbé náà tàbí ìta láà ní àmùdí kí sépà àmọ́nà jù lẹ́ o kàmẹ́rà síta bìyí mọ́ ń náà gẹ́gẹ́ bó ti ṣe fi mọ́ àwọn tí wọ́n ṣáájú wa wọ́n fi mọ́ àwọn ọlọ́run ohun tá a gbàgbé ṣe àti ohun tá rẹ̀ ọlọ́run náà ti di wá bàbá fáàlà á ní ọlọ́run sì gbàdúrà náà ọlọ́run ó gbé kò wá ànábì náà sọ nínú ọ̀rọ̀ ó ní ọba àmì ọlọ́sàmójúkò fa nípa ohun tí a ṣe iyèméjì sí tàbí tá a gbàgbé kàmọ́ wà onídàbílẹ̀ àdéhìsì fásitì àlù ìtìráàfù ìlémọ́tì ìdáyì káwá béèrè òun náà ló fi jẹ́ pé àjẹ́wọ́ wípé ìbẹ̀rẹ̀ ọlọ́run là ń wá la fi béèrè rọ́bà náà látò àìsíná ìrìnà síná àwọ̀ àtàná ọlọ́run má fi mú wa o nǹkan tó sọ yí pé ìṣọ́kànlọ́ra nǹkan tó sọ pé àgbàgbé àti ìta àṣàṣiṣẹ́ wọ́n ti diwọ́ ọlọ́run kò náà ló tún débi rọ̀mọ̀dánà náà ànábìrin iná kíkà gbọ́dọ̀ àwọn ọba onímọ̀ ẹ̀nà sí àpá àkálà wálé ìtúnmọ̀ sọ́mọ̀ ẹnì kan ọ̀rọ̀ lọ́ǹtàn <laughs> ẹ̀ẹ́ rẹ̀ ah òun òṣèrè fáà wà ah òun ti mú mi ti jóbi

ana zuwa a waɗansu subhanallah to to nla to ana bi anábì ní máa gbà wẹ̀rẹ́ lọ máa lọ ọlọ́dọ̀ ló fọ jẹ ó dà ń gbọ́ ọjọ́ tó tún bẹ̀rẹ̀ tó sí kó tó pé àánú ń ọ̀rẹ́ ìpínlẹ̀ ẹjẹ lásán ẹwà máa sojú mìtọ̀ mìtọ̀ bí ẹni pé àwọn ìlú láì tó ti jẹun tán tó ti jẹun ní kọ̀kọ̀ ẹ̀rọ ń tẹ́rẹ ọlọ́wọ́ sọ wípé rọ́bà náà olúwọ̀ ọba wa ò pẹ̀lẹ́ ẹ̀tọ́ nílé àlẹ́ náà ìṣíra àmọ́dé ẹrù ẹ̀sẹ̀ lé wa lórí amúra yásíkúlù àlẹ́ náà amúlàwọ̀ ẹ̀rù táàní lè gbé gbégbé kàwọ́ ọlọ́run ṣàánú wa o kàmẹ́ ọmọnítàwú wẹ́lẹ̀ ọ̀lẹ́bí ní kọbùlì náà gẹ́gẹ́ ka wa lori ní ìṣìráyìlà làwọn ní kọbùlì lẹ́fúsí ní tọ́ọ́bátì ní àkọ́rìnù mọ́ níhà àwọn ọmọ níhì nàìjíríà sọ́fì àwọn ọmọ sọ́ọ̀lì tí wọ́n bá fẹ́ sì pààyàn láwọn mọ́ alápààyàn o ó jẹ́ wọ́n pa wá náà o ọlọ́run ọ̀fẹ́ kéèyàn pààyàn o mọ́ sì para rẹ o sọ́ọ̀gbọ́ ọlọ́run ọ̀fẹ́ kẹ́nikẹ́ni ran òun lọ́wọ́ láti pẹ ẹnìkan torí kò sẹ́ni tọ́run lọ́wọ́ ń gbòm fẹ́ da ló fi jẹ́ pé ìjìyà tó lágbára mẹ́fà àwọn apààyàn àwọn apààyàn lọ́nà àìtọ́ tí ì ṣe ẹ̀mí tọ́lọ ń ṣe pípa rẹ̀ lẹ́tọ̀ àwọn ọmọ Ísírẹ́lì táwọn bá pa ẹnìkan látòjúwe ní kọ́tìlì nọ́ọ̀sì ní tọ́ọ̀bà ọ̀rọ̀ wọn gbígbà padà láti pé ni wọ́n tù bá wàyí ráàjù rúgbó ìmọ̀ẹ́lì ní sàkáàtì sàkàtà dọ́là ń gbé káwọn pé kí wọ́n máa yọ dúkìá ni ìlà ni tiwa ni ọlọ́run sànù wájú nínú mọ́ọ́lì ìnàjásà tí tó sáré bá ta sí aṣọ wọn wọ́n rẹ̀ aṣọ yẹn ni wọ́n rẹ̀ ilẹ̀ pò bẹ́ẹ̀ wọ́n rẹ̀ ìbáwọn fomi nínú àgbẹ̀wá míì wọ́n ní bọ́wẹ́ pé musa lọ́ta ṣanlá ó dìgbà méje ni wọ́n fọ̀ wọ́n sì ti fọ̀ tán ọgbẹ́ ó tún fọ̀ ó àwọn ń ọlọ́run ní rọ́bà náà àwọn ẹni ọlọ́run tẹ́wọ́ bọ́lọ̀ ala lọ́lọ́run o ọlá tó àmì nínà mọ́gbẹ̀kà lórí o Ma la tọ́ kátà lànà a sì ní àwọn àjọ kan gbogbo o ìjọ wa ní mùsùlùmí àti ẹ̀yin ìjọ wa kó wà wátìlìyìn náà àti gbogbo yín náà àti àwọn ìjọ wa islam dín àwọn aláàbò tàdọ́mùnì mùsùlùmí gbogbo yín là ń ṣiṣẹ́ fọ́lọ́run ẹ̀rí àwọn ni wọ́n wà títí ẹnìkan òsì lówó tí ń fún ìṣọ́ ọlọ́run yọ́ àmọ́ bá gbogbo láti rí bá rẹ̀ lọ́wọ́ sọ ilẹ̀ bá lọ wáàsì bá náà ní mọ́ sàbò òṣìṣòwò oṣù látàwọn ọlọ́pàá ní pé ìyàn máa gba ọlọ́pàá méjì mẹ́ta yóò ní ẹjọ́ ọ̀sùn àìbẹ́ẹ̀kọ́ àwọn ọ̀gbọ̀n fẹ́jẹ̀n wọ́n rí gbowó ìjọba o àní ẹ̀yà ni ọlọ́run ẹ̀sìfẹ́ ní ilẹ̀ ẹ máa dùn mọ́ gbogbo ẹ̀yin kọ̀mìtì kọ̀mìtì ẹ̀ ń ṣètò àbí lánàá ni wọ́n tún sọ fún wa pé ṣe jókòó yìí àṣe bí a ń lò ní àṣe bí ń jẹ ni ìjọba ti rí sí owó ńlá làwọn ẹgbẹ́ ọlọ́run tó san tí sì béèrè ẹnìkan wọ́n máa ṣe a máa èyàn aláàbò ẹnbá ti ẹ̀ ń ṣiṣẹ́ yín ẹ̀ ń tòjókó àwọn kọmití látọ̀dọ̀ àfáàgbà àwọn náà wọ́n ò sí rí ọ̀sán lórí ló ń ṣèpàdé gbogbo yín ọlọ́run ẹ̀ ń bá ṣòwò ọlọ́run ó dùpẹ́ fún yín o àti àwa náà o ọlọ́run wá ní rọ́bà náà olúwọ́ bá wà o gbígbá ti wá lọ ní pé Fọlá tó àmì nínú àmàlà tọ́kọ́tà lànà bìí. Ọlọ́run dákun má gbé lórí dágbára wọ̀ ká. Kàkà lífù pálíbàlá náà làwọn bí àdánwò. Àlágbára mọ́dún ká wà ó ní ọpẹ́ sí ó ní bọ́lá ń bá sóore fún oore tó ní mú àdéhùn ó tún látẹ̀mọ́ra oore ni sọ̀rọ̀ ní ya Rasulullah ó lóun fẹ́ sọ ẹ̀dùn ọkàn tó wò sọ oore ni oore ni ó ní yàrá sílà ọ̀fẹ́ kọ́lọ́run ló má jẹ́ wò báwọn ń fẹ́ ẹ̀rùn wọ́n mọ̀ sí ní ìtọ́ ọ̀fẹ́ ló ní ọ̀fẹ́ àwọn náà fi àtẹwọ́ sọ́lọ̀ ń pé ṣe o ká máa bèèrè áfúù ni ló fi jọ pé àáyà yìí ọlọ́run fi ṣòro fún àná pẹ̀lú ẹ̀tọ́ àmì níná ọlọ́run mẹ́gbẹ́ kàwà lórí ọmọ ẹ̀làtọ́ kàtà àlànà bìbì ń dágbára wò ní ká ní tàkà líìsì ní àwọn wọ́n ní bàláyà àtàdánwò àtúbẹ́ o wọ́n fún àná ọlọ́rọ̀ mọ̀rípò wá imú imú hà ṣùgbọ́n bàná ẹni tó bá nípa àwọn ẹ̀ṣẹ̀ wa rẹ̀ dàkún bá ní parẹ́ tó o bá parẹ́ tán wá gìtì ìlànà ó dáríjì wọ́n lọ́hùn tó o bá dáríjì wà tán wá rí amúná èlénu àforíjì ni ọkọ̀ ṣáájú kẹ́ gbogbo ọ̀nà kọ́lọ́run tó kẹ́yìn àforíjì ni ọkọ̀ ṣe tọrọ pé ọlọ́run ọba wájú lànà dáríjì wọ ọlọ́run wárí ámúná òṣìṣàánú wa ọ̀kẹ́ wa àgbàmọ̀ òlànà ìwọ ọlọ́run olùgbòjúlé wa o. àṣọ́ṣà ìyédùnà ni wàmútàwálà ìmúrànà gbogbo ọ̀ràn wa ọwọ́ rẹ lọ́wọ́ ọlọ́run hmm? à ń jí à ń sùn à ń jẹ àrùwọ́ ló ń sọ torí náà ọlọ́run ọba àǹtà mọ̀ọ́lá فانصرنا على القوم الكافرين فانصرنا على القوم الكافرين àwọn tó lórí àwọn aláìgbàgbọ́ ó yẹ kí àwọn fìfèrè ọ̀rẹ́ mi wà ó àbí ọ̀nà ọlọ́run wọ́n sọ ní àlẹ́kọ̀ọ́mù ìdá ìrí náà wọ́n sọ lórí àwọn fìfèrè bí ìkọ́ mọ́tìlù jásì nípa pé ká gbé àrùjàre rẹ ká lè gbé lóòótọ́ wàlìgálà bátì àti ká lè borí wọn ní kìtàlì ìlú tá a bá jọ kojú ìjà kí a borí kékeré fàyínà mi sọ ni àlìmọ́ọ́lá nínú ìṣesí ìhùwàsí ẹni tó bá jólùgbójúlé ẹni à ń súra màwáálì oníkọ́ran ẹni tó bá gbójúlé tó gbójúlé kọ́nà lọ́wọ́ àlálẹ́ àdá ìlú àwọn ọ̀tá ọ̀bílẹ̀ àdíìsì nínú ọ̀rọ̀ àlẹ́ Muhammad lànà ẹ̀rọ̀gbà láti ile wa bí àmẹ́bì ṣe ń ka àwọn gbólóǹkọ̀ọ̀kan bẹ́ẹ̀ ni wọ́n sì ń sọ fún pé ọlọ́run sì ń sọ fún pé fàálítù gbogbo tó bèèrè ló ń ṣe ṣáà sọ fún ayé pé àwọn sábúdà wá ti mùsàjábà níbẹ̀ nínú ìparí ayé bí ànábì ṣe ń béèrè ọ̀kọ̀ọ̀kan bẹ́ẹ̀ lọ́lọ́run pé òun ṣe fọ́ ilé ètò fún Musa Àwọn ìgbà Arúgbá béèrè tán, ọlọ́ni ọmọdé ojú ìta ṣùlá aláàrẹ̀mọ̀sá. Ọlọ́gbájú ojú ìta ṣùlá aláàrẹ̀mọ̀sá. Ọlọ́run wa Musa mú ṣe wàhálà, gbogbo ń tó béèrè ìlú fún ọ. Àṣẹ bẹ́ẹ̀ náà wa ah, ah, ti yẹn mú òun náà níbi tó ti bẹ̀rẹ̀ pé rọ́bà náà láàbùwà ìṣìnà ìnà sínú àwọ̀ àtàná bó ti ń wí bẹ́ẹ̀ lọ́lọ́ ní òun ti ṣe bẹ́ẹ̀ torí ti ń béèrè bẹ́ẹ̀ nípa náà ló ti mú wà ohun a gbàgbé ṣe àti ń tá a ṣàṣìṣe ẹ̀ ní ti ṣe ó wí ẹlẹ́ẹ̀kejì ó rọ́bà Wàlọ́tò àmì mú ní àlè náà iṣẹ́ kàmá àmọ́ níta owó aláàbàdé ìrọ̀mí ń kọ́bùlé náà. Ó tó dá ọlọ́run, máa di ẹrù ẹ̀ṣẹ̀lẹ̀ lórí gẹ́gẹ́ bó ojú ṣe dìlé àwọn tó ṣáájú lórí ọlọ́run ní kọ́ní fàálítù ń ti ṣe. Ń tó béèrè fọ́. Ẹ̀kẹta, ربنا ولا تحملنا a لا طاقة لنا ọdún yọ́lọ́ má látọ̀ àmìrínà mẹ́gbẹ̀rù wà bágbára ẹ̀rù tó agbára ẹlẹ́ẹ̀kẹrin kọ́ wọ́n pọ̀ náà ọlọ́run sàmójúbò ọlọ́run òjìṣẹ́ bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin ọlọ́run dárí ìwà ọlọ́run òjìṣẹ́ bẹ́ẹ̀ àǹtàmọ̀ ọlọ́run kẹwàá torí pé wà ní olùdójúlé wa ọlọ́run ló ń ti ṣe bẹ́ẹ̀. wọ́n á bẹ̀rẹ̀ ọ̀pẹ̀ ọlọ́run àwọn tó àwọn

látọ̀dọ̀ àbúláàmù mọ́sídì lórí ilé ọ̀rọ̀ wa. òṣìṣẹ́ ọlọ́run tó wà kíkẹ́ àtọ̀là máa bá. من قرأ بالآيتين من آخر سورة البقرة في ليلة كفتاه. آه اللهم صل وسلم. ọlọ́run ní ẹni tó bá lè ka áyà méjì tó parí sọ́ọ̀tù bàkárà yìí láti bí i ámánà tó yẹ dé di wá ń sórí náà lálẹ́ kọ́mìnì káàkiri náà. tó o bá fi lè ká àbẹ́bí ló ó ti tó ní ìṣọ́ ó ti tó ọ ní ìbéèrè gbogbo oore tó ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run rẹ̀ alọ́lọ́run ẹjẹ́ àpè ekeji ń gbọ́ àdísì kejì. mọ́mọ́ amadu ọ̀nà àbúgbàwà alábàbà àbúgbàwà. ó ní òjíṣẹ́ ọlọ́run fún sọ́ńdà nígbà àtàlà náà ta. ọ̀rọ̀ sí kùnkọ̀wá sí màṣúra tó lè bá kọ́ra. anábìyàn ni mímá ó ní wọ́n fi tẹ òun ànábì àwọn ááyà tó parí ṣúrọ́tù ìbákárà ó ní àwọn ááyà méjèèjì yẹn pẹ́pẹ́ ọ̀rọ̀ ní ọwọ́ láti abẹ́ àràárà sí ọlọ́run ó ní òṣìṣẹ́ ànábì kan tọ́lọ ń ba lọ́rẹ ọ̀kan kan nu méjèèjì àbòwọn ànábì mọ́mọ́. aláàgẹ́ta. ọ̀la ló ti lè mọ̀ àrùbù ẹ̀yọ̀kùn àbí àǹtọ̀rẹ̀ hátà àǹgọ́rọ̀ta àlàbùláì ọ̀la. لما أسئل برسول الله صلى الله عليه وسلم. Ìgbà kí òjìṣẹ́ náà Mùhàmmá kíkẹ́ tí wọ́n mú lọ sí ìròrú lè látùlù ìṣẹ́lá àkíyànmáni. Ànábì parí ìrìn àjò yẹn ó dúró ní síláàtì lèmọ́ntàhà. Síláàtì lèmọ́ntàhà yìí nínú sọ́mà keje láti rí. Ilé ìrìn àǹtá ni Máyà Rúfin nílẹ̀ Gbogbo ohun tí bá ń tilẹ̀ bọ̀.

وقبل رسول الله ثلاثا وصفوا ìdíṣẹ́lẹ̀ mọ̀ náà wọ́n fún ní ìrẹ́ta nínú ìgbà tó dé lílátì ìmúta ni o àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ fún ni pé ilẹ̀ ti gba wákàtí márùn wá àwọn àyà méjèèjì nígbà lọ́nà ló ti gbà wá sáyé. wọ́n ya. tó wá fi kún ni pé ẹnì yòówù tí ọba ti ṣẹbọ tí ò pẹ̀lú òun ọlọ́run tó bá kú òun ọlọ́run àwọn nǹkan mẹ́ta láti ṣùgbọ́n tó rẹ́ pé abẹ́ ẹgbẹ́ kí a mọ́ fa àrọ̀dọ̀ lórí làgbà ṣiṣẹ́ ẹ ẹ ká tẹra mọ́ àwọn àyà méjèèjì yìí kí la tó wá ìsọ ọlọ́run ọ ń bẹ̀ kò sí tí ó ti fara ti ọka náà kó tún wá ka méjèèjì tó parí sóràtù bàkárà tọ́wọ́ ti ẹ̀wà tún wá lórí ẹ̀ lójú oorun lẹ́yìn tó ń so lè tán kọ́ fẹ́ dànù èsì dẹ́rù bọ́ ni ọwọ́ èso aláwọ̀ ka yóò àwọn ibi a ti wá bẹ̀rẹ̀ rẹ̀ ni pé rọ́bà náà sí àwọn ربنا لا تعمل علينا شرا كما عمله ولا نبي من قبلنا ربنا ولا تعملنا ما لا طاقة لنا به وعفنا وحينا وارحمنا عمدا مولانا فانصرنا على القوم الكافرين الحمد لله